Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ní àkọ́kọ́ ó ní bàbá ìbejì brother ló sẹ̀ndì picture sí wọn. A fún yín títí di ìgbà tí ìyá ìbejì fi kú ni Dorcas sì wà nínú fámìlì yẹn. Ṣùgbọ́n ohun tí wọ́n fi ìyá ìbejì ṣe tàbí ohun tí ohun tó fi rọ tàbí bó ṣe ná owó ẹ̀ tàbí bó ṣe màtírìtì ẹ̀ òun ni ò lè wá ṣàlàyé fún wa. Ọlọ́pàá ń pè ẹ́ lórí fámílì kó wá ṣàlàyé àwọn ọlọ́pàá amòfin aṣòfin wọ́n ń pè ẹ́ pé kó o wá ṣe kí ni kó o wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá àwọn ọmọ yìí ó ṣe jẹ́ wípé ìwọ ọ́ní ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ ó ṣe jẹ́ pé ìwọ tó jẹ́ ìyá oníyà ló wá ń celebrate kí ló dé tí kí ló dé tẹ̀ jẹ́ kí ìyá wọn celebrate wọn. àná la ṣe sọ̀rọ̀ yìí àbíkẹ́ ultimate informa james gbogbo yín ni mo kí princess florence jayọlá gbogbo yín ni mo kí àná la sì sọ ọ̀rọ̀ yìí wípé lánàá children day ṣé nítorí nǹkan tẹ́ ẹ ṣe matric ya wọn tó ṣe gba òun lọ òun nìyẹn ni a gbọ́dọ̀ máa béèrè wọn questions lọ́wọ́ ẹ̀ ń pé kó lè jẹ́ pé kíkí àwọn nǹkan tó ọmọ yẹn bá fẹ́ ṣe o ìwọ ló má máa ṣe. àbí ó wá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ háìdí bàbá wọn away on something he is know nothing about ó ní ọ̀ọ́nì gbádùn ìkíní ó kọ́kọ́ ṣépè fún àwọn ọlọ́pàá torí àwọn ọlọ́pàá wọ́n ti rí nǹkan tí ọwọ́ bàbá àbèjì wà nínú ẹ̀ ó dẹ̀ ṣépè fún àwọn ọlọ́pàá báwo ló ṣe mọ̀ wípé kò mọ nǹkan kan pa ẹ̀ ṣẹ́yìn náà ti ń rí àìtí ìka ti sàlẹ̀ ọ̀rọ̀ àná ó ti sọ ọ̀rọ̀ àná bá a lérò díẹ̀ òní ọ̀rọ̀ àná sóní ó change kẹ́ ẹ lè mọ̀ wípé odindi complete season irọ́ òun ni ọmọ ìkóṣẹ́kẹ̀ẹ́ ṣó ti yé yín ìsàlẹ̀ ó ní admin ló pòsí ẹ̀ ṣùgbọ́n òkè ó ní <laughs> bàbá àbèjì brother ló sẹ̀ǹdí ẹ̀ sóhun ẹ̀ ló <laughs> wọ́n ní èèyàn àtiró wọlé eégún àtiró jáde ta ni ò mọ̀ pé èèyàn àtiró tó wọlé ló gbé eégún àtiró tó jáde ẹ ló àwa ń jẹ́ kọ́ wọn fáǹsì ẹ̀ tó ń pè lólòótọ́ fún wọn tọ́dẹ̀ mọ̀ pórí onírọ́ lọ́wọ́n jọ ń pa àwa ń jẹ́ kí ẹ mọ̀ nígbà tó sọ wípé kò ṣe nǹkan kan fún àwọn ọlọ́pàá kí ló dé táwọn ọlọ́pàá ṣe dìtẹ́ẹ̀nì kí ló dé tí ṣe bí wo fẹ́ gbálẹ̀ kí ló dé tó jáwọ́ lórí mátà yẹn tẹ́ fi ń lọ bẹ̀bẹ̀ lẹ́yìn. kí ló dé tó jáwọ́ lórí mátà yẹn bàbá àbèjì so bàbá àbèjì brothers ló wá di second kínní tẹjọ wa ń sọ̀rọ̀ ń sìn. ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kínní ẹ̀ ṣẹ́yìn gan wà ní wà ṣe pẹ̀lú nǹkan tó post yìí ẹ̀yin ẹrú ẹ̀ ṣé ṣéèmù ò ní mú yín lórí ní tó post yìí ó post nǹkan kan lánàá ó post ẹ̀ lónìí ọ̀rọ̀ yẹn ò dé papọ̀ mọ́ra wọn lórí particular àwọn ìbejì yìí ni òun fẹ́ wọ mátà àwọn ìbejì yìí òun fẹ́ mọ bóun ṣe fẹ́ ṣe kí ni bó ṣe fẹ́ manipulate but ó ti kọjá ń tó rò torí ẹ̀ ẹ̀ rí i pé tó bá tún yá á tún change àwọn ìbejì tó ní ẹ̀rí ò ní nǹkan kan pẹ̀lú wọn mọ́ ọ̀nsẹ̀ndì kí ni wọ́n sí ẹ òun bá bàbá ẹ̀gbọ́n bàbá ìbejì sọ̀rọ̀ time to time ó dẹ̀ mọ̀ wípé bàbá àbèjì ò mọ anything pa ẹ̀ ó dẹ̀ lè kọjá sàbújá kó o lọ sọ fún àwọn ọlọ́pàá pé kó mọ ẹnu tẹ̀ ń bu tẹ̀ ara àti bọ̀bọ̀ yìí fún kó mọ anything pa ẹ̀ ó lè lọ sàbújá kó lọ sọ fún wọn bẹ́ẹ̀. ó lè gba àbújá lọ kó o lọ sọ fún wọn ní àbújá wípé ẹni tẹ́ ẹ kàn án àrà àti máàní ni ẹ fi máàní sílẹ̀ o wá mú gbogbo ayé o fẹ́ máa twist ọpọlọ wọn láì mọ̀ wípé àwọn awágán ṣọpẹ́ṣọpẹ́ good morning good morning i greet everybody kẹ́ni kẹ́hìndé good morning mo kí gbogbo everybody. ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún àwọn ọlọ́pàá ó ní kí àwọn fámìlì ìyá àbèjì tó kú kó má béèrè ikú tó pọ̀ mọ́ wọn. òun náà àwọn ọlọ́pàá oníwọn ò ní gbádùn tí àwọn ọlọ́pàá dẹ̀ ti rí òótọ́ ọ̀rọ̀ <laughs> ọlọ́wọ́ ṣe bí good morning òun ni òun ní àwọn ọlọ́pàá ò ní gbádùn ẹ má bá mi tàgé wọn ẹ má bá mi tàgé wọn ọlọ́pàá. ó ní àwọn ọlọ́pàá ò ní gbádùn lórí ẹ̀sùn tí ah thank you eh, Rosemary in eh, Aunty Mary ẹ kàrọ̀ ní àwọn ọlọ́pàá tí bàbá àbèjì wà ní akóló wọn oníwọ̀n ní gbádùn ṣùgbọ́n ó ti rán ó ti rán lọ́ọ̀yà tó bá yẹ pé nǹkan tí kì í ṣe pé kinní ni ó yẹ kí lọ́ọ̀yà ẹ ti ṣiṣẹ́ míì ṣé bó ti rán lọ́ọ̀yà lọ sí Àbújá yẹn tí ò ń ṣe méjì iṣẹ́ wo ni lọ́ọ̀yà ẹ wá jẹ́ fún ẹ wá sọ lórí social media àbí téèyàn bá rán lọ́ọ̀yà ń ṣẹ́ ṣebí nǹkan tó bá jẹ́ pé nǹkan tó sèso rere ni ó máa bóòdì láti ó ò lè bóòdì láti wá sọ nǹkan tí lọ́ọ̀yà ẹ bá bọ̀ látàbújá ó ò lè bóòdì láti wá sọ nǹkan tí lọ́ọ̀yà ẹ tó bá bọ̀ láti àbújá látìgbà tí lọ́ọ̀yà ẹ tó ti wá lẹ́lẹ́kejì tó fẹ́ sọ fún bàbá abèjì pé nǹkan tó bá ń bá sọ kó sọ wípé kó wá bá lọ́ọ̀yà táṣìírí ìyẹn fi tú pẹ̀lú àwọn kankan míì tó bá sọ ní èdè yorùbá torí bàbá àbejì ò gbóyìnbó èdè yorùbá ló fi lọ́ọ̀yà yẹn fi bá a sọ kò dẹ̀ mọ̀ pé àwọn tó gbọ́ yorùbá wà nínú àwọn tó dúró tì wọ́n bẹ̀ haúsá ló pè ìwọ o ní òun kí ọmọ ọlọ́mọ happy children day ǹjẹ́ o post ọmọ ẹ sórí péjì ẹ lánàá kó o kí children day Dorkas òun fi stylishly bà ayé àwọn ènìyàn jẹ́ lẹ́yìn tí ìyá wọn tó tó ṣí tó tẹ́wọ́ gbaṣọ o tún sì náwó mú ẹbí náà sí náà. ṣùgbọ́n ìpè àwọn ọlọ́pàá ò wá jẹ àwọn ọlọ́pàá mo mọ̀ pé wọ́n máa rí òun ló kọ òun ló kọ two updates yìí she is the one wrote these two updates tó dẹ̀ pé ó tako ara wọn láì tí ì ṣe pé káwọn ọlọ́pàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ lásán ọ̀rọ̀ ẹ ti tako ara wọn ta admin ta lẹni ta ni píkì ọ̀dọ́wọ́ ẹ̀ ta ló send this admin ta ló ṣe kíni ta ló post ẹ̀ ta ló ni ta ló ni bí wọ́n ṣe máa ń kọwọ́ dì sí ta ló ń tanra ẹ̀. hello ta ló ni bí wọ́n ṣe máa ń kọ wọ́dìs ta ló ni bí wọ́n ṣe máa ń kọ wọ́dìs yìí ẹ wá wo ó wá tún mú ìkejì ó tún wá kọ báyìí ó ní the family took the family twins cook ẹ̀wà ìbejì for them to celebrate children's days today àwọn ọmọ wa àwọn ọmọ wà ní family house wọn where where they are enjoy their life posted by admin but kí ni bàbá ìbejì sent me the twins kí ni o fi sọ wípé ẹ̀gbọ́n bàbá àbejì send picture wọn sí ẹ ṣé that means eégún atiro tó wọlé òun ni èèyàn atiro tó jáde torí wọ́n lọ send ẹ̀ sí ó ti gbàgbé àwa máa máa já irú ẹ̀ ad. àwa máa ṣe kí ni. yes ṣé gbogbo yín ti ń fojú rí torí ẹ̀ mo ṣe ní pé kàn wọn ẹrú ẹ̀ wá wò ó torí ẹlòmíì kàn ń kọ́mẹ́ǹtì sọ́ndà kọ́mẹ́ǹtì ni sọ́ndà ọ̀pdẹ́tì ni sọ́ndà pósìtì ni ẹlòmíì ò mọ nǹkan tí nǹkan tọ́kàn kọ bóyá tó ti kọ lánàá ṣùgbọ́n ká gbé òṣùbà rabandẹ̀ fún láyọ̀ ká gbé because kánú jẹ́ pé ní tèmi ń wúrí kíní ẹ̀sìn mo ti blọ́ọ̀kì ibẹ̀ yẹn là ti ń lọ ṣáá tá a bá ti jí tàbí tá a bá tún fẹ́ sùn ibẹ̀ la máa ń lọ wo nǹkan tá a bá nídìí pé èwo ló tún wà ní orí floor ọ̀dọ̀ láyọ̀ àti máa ń lọ mu. nígbà tá a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí pé ó wà nínú ayé fámílì yìí. ǹjẹ́ ìtúfẹ́ gbà kọ́ o. hello. ẹ káàárọ̀ sà. ẹ ẹ káàárọ̀ sà. yes ma yes ma. ṣé ẹ ń gbọ́ mi sà. mo à ń gbọ́ yín. ẹ ní àwọn ọmọ tí ìyá wọn ti kú. bẹ́ẹ̀ni. tí wọn tí ìgbófin ni wọ́n celebrate. bẹ́ẹ̀ni àbí àwọn ìbejì míì. Ah, àwọn náà ni àwọn ìbejì tí ìyá wọn kú. tí bàbá wọn wà ní káló ní eh, àbújá. Eh. ṣé àwọn ọmọ yẹn wọ́n tẹ ẹwà ìbejì fún. Eh. torí mi ti gbọ́rú eléyìí. òun ni òun ni <laughs> ṣẹ́yìn náà ti ń rí <laughs> ṣẹ́yìn náà ti ń rí. Ah, ṣẹ̀ṣẹ̀ kù wọ́n ti gbé sí. ọ̀ tí ì gbé sí wọn náà ń sẹlẹ̀bírẹ̀tì chinese. wọn ti mọ̀ kọ́ tó pàyà wọn àwọn ọmọ ẹ̀ náà sọ pé wọ́n wà ní family house. lọ́nà hmm. ah. ó yẹ kí akíndé kò ti rò ọ̀rọ̀ yìí ó lẹ́ ti kẹ́ o. ṣẹ́yìn náà ti di pé. ìyá wọn ìyá tó bí oníṣẹ́ ló bí àwọn ọmọ yẹn. àbí. àwọn ọmọ tí wọ́n celebrate lẹ́ni yìí. Eh. ìyá wọn ṣẹ̀ṣẹ̀ kú ni o. Eh. wọn ti gbé sí o. bẹ́ẹ̀ni. ó sì wà ní mọ́ọ̀gì o. bẹ́ẹ̀ni. bàbá wọn wà ní káló. bẹ́ẹ̀ni. ṣé àwọn ọmọ ìbejì yẹn náà wá gbé píṣọ̀ wọn jáde. Eh, tàbí àwọn ọmọ mi. òun náà ni. ẹ bá mi bi abuké o. òun náà ni àwọn ni. àwọn ni. irú àwọn ìṣẹ́rí pé Facebook yìí ó ti wá ṣẹ́mọ̀ pé gbogbo ayẹ̀ṣẹ̀ ńlá ni. Ah ojú gbogbo ọ̀ṣẹ̀ṣẹ̀ ńlá Facebook yìí wà di ibi tí àwọn àjẹjọ́ kò sí. Hmm. ìyá àwọn ọmọ kú wọn tí ìgbé sí wọn tí mọ̀ nǹkan tó pa bàbá wọn wà ní kínní ẹ wá ní ẹ̀ ń celebrate àwọn ìbejì. jẹ́mi dàkíyèsí ọ ti gba àwọn ìbejì yẹn ọkàn dọ̀gbọ́sì kọ̀ọ̀kan fi wọ́n síbẹ̀ yẹn ni ṣe bá wàá sọ fún yín. àbí. àwa lè ń pariwo justice for Mohbad justice for ìyá àbèjì ẹ̀yin ò rí pé oríwọ ò pè. ṣe pé àmọ́ tá à ń sọ ṣe rí pé àmọ́ nǹkan tá à ń sọ ìgbà tá a sọ wípé. ìyá sátíláìtì ẹni gbogbo òun ló da Facebook rù. n tó ní interest tó ní nínú àwọn ìbejì òun ni ò ṣe kí ni ni ò ní ò tí ì yé yìí. ṣebí èèyàn làwọn ẹbí ìyá àbèjì bó ṣe máa táyíkà dé bó ṣe máa tálíkà ó ti ń bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ akọ wọn lè wọn gba àwọn ọmọ yẹn ó ṣe bá jẹ́ pé àwọn òbejì yìí ni wọ́n á rojú. àbí. Ah, these people are ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa rò pé ká búra wa lórí Facebook ṣe mọ̀ pé ojú gbogbo everybody ti wá láǹsìn eléyìí ń sọ̀rọ̀ ebú o. Lizzy Anjorin jẹ̀ ló lajú gbogbo wa pátápátá tí Lizzy ò bá ti ẹsẹ̀ kí ni máa ń pè á dàbí promax gbọ́ ni ojú wo ò ní là o. Hmm. ẹ̀yin ò rí pé ọ̀rẹ́ mi Tòkunbọ̀ ó ti ń gbẹ torítorí. ìyẹn ẹ rí i pé ìyẹn ti dẹni àná mi ò tẹ ọ̀rọ̀ yẹn. ìyẹn ti di ẹni àná ṣé mo pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ló máa ń darí wọn. Hmm. ìgbà tí Lizzy ti tẹsẹ̀ ilé bọ̀ ojú gbogbo wa ti wá là irú èyí hmm. pàápàá àti Tóyìn ẹ̀ ní kúrò lẹ́yìn òkété Lizzy òun ló gbà wá là àwa kọ̀rọ̀ pé ká máa búra wa ni. no Lizzy ò gba èmi là o Lizzy ò gba èmi là èmi kúrò ni kò dẹ̀ ń ṣe àdàbí kankan ló gbé mi kúrò mo kúrò nígbà tí mo rí n tó ṣe fèmí ni so ẹ̀ má ẹ̀ka ẹ̀ má ẹ̀ka mi ṣe àwọn tí kinní yẹn ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún wọn lóòótọ́ bọ̀ kò ṣiṣẹ́ fèmí ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí nǹkan tó wí tà ń sọ yìí lọ sórí ibẹ̀ yẹn hmm. but eh, èmi gan mi mọ̀ pé àwọn èèyàn lè lọ to this extent tí ṣé mo pé ìgbà kan sọ pé wọ́n rí lórí odò èmi mo kọ́ sọ fún yín àwọn agbọ́n pé wọ́n kàn fi ń ṣe yẹ̀yẹ́ ni ọlọ́run elédùnmarè hmm. ẹ wá rí ìgbésẹ̀ tọmọ yìí wá ń gbé ẹ wá rí ìgbésẹ̀ tó ń gbé ó hmm. ti pẹ́ tó ti ń ṣèkà àkọ́fúra ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ ìbílẹ̀ ní tóyìn náà ọmọ ìbílẹ̀ ní òun náà dẹ̀ kúrò ní èkìtì ẹ̀yẹn náà hmm. ṣé mọ̀ pé sàkámà jẹ́ ni wọ́n máa ṣe fóun hmm. ṣé mọ̀ pé àmì eh, british òyìnbó yẹn ló fi ń ká ẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀yìn kẹ̀dẹ̀rẹ̀ ọmọ ìbílẹ̀ ní ọlọ́run kan tó gbà yín náà ẹ ti sùn tọ̀rọ̀ ah, àní ẹ̀rù facebook wa ń bà mí sí. àbí sùúrù mà àbí sùúrù. Hmm ẹ wọ ìyá àbèjì ayé ń sọ̀rọ̀ ìyá àbèjì o wọn ò tí ì gbé sí o ẹ wá ń celebrate àwọn ọmọ ẹ. Hmm, láyọ̀ good morning. ìwọ ìfẹ́ celebration yẹn sí. because. wọ́n ń pè é ní ọgbà ọlọ́pàá. àwọn méjèèjì tó bí àwọn méjèèjì tó bí ọmọ yìí àwọn méjèèjì tó bímọ wọ́n sì wà nínú kínní. bàbá wọn wà nínú ìdọ̀tí eh, eh, mọ́ ìyá wà ní mọ́ọ̀gì tó wá ń gbé píṣọ àwọn yẹn jáde so píṣọ àwọn yẹn ló important on children's day. ó fẹ́ fi count his course ni. we have not uh, uh, know the cause of the death we have not buried their mother ìyá wọn ti kú. àbẹ sọ̀rọ̀. torí ẹ̀ pé scores wo ló fẹ́ count àṣé ẹ bá acknowledge that ìyá àwọn ọmọ yẹn ti kú. ó nágbára ó nágbára ah, ẹ jẹ́ kí n ṣe máa bá a lọ díẹ̀ ẹ jẹ́ kí n ṣe máa bá a lọ. okay sir yes yes ó nágbára so ẹ má ti jẹ́ ká gba kọ tí n bá ṣe tán máa pín ní nọ́mbà àwọn èèyàn àá pè ẹ jẹ́ kí n ṣe pa fóònù yìí yìí náà ẹ jẹ́ kí n ṣe pa díẹ̀ fóònù because tí kò bá wọlé mi ní fẹ́ mi ní fẹ́ mi ní fẹ́ disobey àwọn èèyàn so mo ti mo ti pa fóònù yẹn náà for now good morning ṣó ti yé yín now àwọn tó ń tẹ̀lé àwọn abiyamọ wà ń bẹ̀ o àwọn tá à ń sọ pé nǹkan ṣẹlẹ̀ sí i ó sọ wípé o now wọ́n ní ẹdìyẹ kò ní kú kádẹ́yìn ẹ̀nù lóòótọ́ ṣùgbọ́n ó rìjẹ́ẹ̀tì fámílì yìí ní ìgbà tí obìnrin yìí kú kí ló wá ní í ṣe pẹ̀lú ọmọ ẹ̀ nígbà tó mọ̀ pé kò sí nǹkan kan tó o ṣe fún un nígbà tó mọ̀ wípé ọwọ́ ẹ mọ́ nígbà tó mọ̀ wípé kò sí nǹkan kan tí ó wà lọ́wọ́ ẹ ọwọ́ ẹ ò stain o ò ní hankipanki pẹ̀lú àwọn fámìlì yìí o ò ní hankipanki pẹ̀lú bàbá àbejì talkless wípé hankipanki pẹ̀lú ẹ̀gbọ́n bàbá àbejì the same ẹ̀gbọ́n bàbá àbejì ẹ̀yin náà wò ṣẹ́rí kó ti lọ fà ìwọ tó lè máa bẹ́ ẹ̀gbọ́n bàbá àbejì sọ̀rọ̀ tó ń sẹ̀ǹdì àwọn nǹkan sí ẹ tó ń ṣiṣẹ́ fún ẹ náà wà ní bá bàbá àbejì fúnra rẹ̀ sọ̀rọ̀ ṣé ó ti yé. no no no no no no no no no Adabi is not work for me no ẹ má ẹ má máa jẹ́ kí kẹ́ máa lọ rò kí ẹ má máa lọ jẹ́ kí àwọn èèyàn máa rò pé kíní Adabi is not working for me let's talk the truth ẹ má ẹ má máa put yẹn sí kíní ohun tó máa ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin èèyàn nìyẹn thank you Láyọ̀ gbogbo ṣé gbogbo everything kíní ni ẹ máa dàbí pé kéèyàn kan máa dàbí pé pé kọ́ máa dàbí pé bí èèyàn ń sọ̀rọ̀ sí yèyé mẹ́sọ̀ ni so àwọn èyí tá dàbí bá ṣiṣẹ́ fún àdàbí ṣiṣẹ́ fún yín àdàbí òṣìṣẹ́ fún because ó ní nǹkan tí mo tà jọba débẹ̀ so àdàbí òṣìṣẹ́ fún èmi ẹ ti gbọ́ ẹni tó kọ kíní yẹn so madam tó dẹ̀ pé náà tó sọ bẹ́ẹ̀ mo jẹ́ kó yé because ohun tó bá ṣiṣẹ́ fún yàn ní kẹ́yìn yàn sọ àbí àbí báwo ni so ẹ má máa. Ah. so ṣó ti yé yín àwọn fámìlì tó náà ràn lọ́wọ́ yìí yes Oscar Jane ah so family, tó náà ràn lọ́wọ́ yìí nígbà tí ìyá wọn kú ó sọ̀rọ̀ àlùfáàǹṣá sí ni ó fi ìyá wọn taṣọ ni ó fi ìyá wọn ó fi taṣọ ni ó fi ya wọn ó fi ń ṣe patí ni ẹ mo ti mo ti mo ti mo ti pa fóònù mo ti pa fóònù náà tá a bá máa pè wọlé tí ẹ bá máa mú suggestion wá sí i a máa mú suggestion wá good morning sodiq ṣe náà good morning my brother ṣó ti yẹn because tẹ bá ń sọ wípé kinní kan àdàbí àdàbí ló o lè ṣiṣẹ́ fún dọ̀kásì fúnra rẹ̀ ṣó yẹn bọ̀tí pé àdàbí ṣiṣẹ́ fún fún mi so ẹ má máa jẹ́ kí àwọn bí abi warriors tó wà níbàyí kọ́ máa rí pé à ń àtàkì yèyé mẹ́ṣọ́ something so that means ẹ jẹ́ ká move on. ṣó ti yé wa now o wá o wá rí i pé ẹni yìí sì wà ní mọ́ṣúárì bàbá wọn tọ́ni kó o wá nítorí ẹ̀ o ò lọ síbẹ̀ nítorí ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá wọn tán ni pé kó wá sí Àbújá nítorí ẹ̀ ò lọ síbẹ̀ ò lọ sí Àbújá. yes yes yes <laughs> yes ṣó ti yé yín ò lọ sí Àbújá láti lọ ṣe kí ni láti lọ láti lọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn fámìlì yìí o ò lọ síbẹ̀ láti lọ fún wọn ní ààbò gbogbo àwọn nǹkan tó o gbà tó o fi orúkọ àwọn fámìlì yìí gbà òtútù fẹ́ bẹ̀rẹ̀ another one ibo ló kọ́ wọn bèjì sí oníkọ́ kó sọ́dọ̀ bóyá kọ́ sì kó sọ́dọ̀ wọn bàbá wọn tí kéèsì bá lọlẹ̀ àbí kí ló fẹ́ promise wọn wà á ní o fẹ́ kó wọn travel out àbí ìwọ ò mú ọmọ tiẹ̀ ní àná tí wọ́n ń kí children day kó post ọmọ tiẹ̀ sórí péjì ẹ káàdì mi ẹ tó ń parọ́ fún tó ń parọ́ fún àwọn tiẹ̀ kọ́bẹ̀ ṣé kí ni kọ́bẹ̀ post ọmọ tiẹ̀ kó kí happy children day kàkà kó ṣe yẹn ọmọ ọlọ́mọ òun ló fi ń ṣe kí ni ló fi ń wá kaskọ́ọ̀sì lórí péjì ẹ̀. ọ̀rọ̀ méjèèjì tó sọ yìí kò pé twenty four hours síra wọn ọ̀rọ̀ ẹnu ẹ change ọ̀rọ̀ méjèèjì tó sọ yìí kò tí ì pé twenty four hours síra wọn ọ̀rọ̀ ẹnu ẹ ó change. kí ló fẹ́ẹ́ fi àwọn ọmọbejì yìí ṣe torí ìwọ ló kọ́kọ́ ń pariwo pé wọ́n fẹ́ẹ́ lu àwọn ọmọbejì yìí ṣẹ̀dẹ̀ rí ohun téèyàn bá fẹ́ ṣe tó bá yẹ pé nǹkan téèyàn máa ń sábà ṣe ló máa ń ṣe kíni ló máa ń fi ń pe àwọn ẹlòmíì ṣé ká sọ wípé torí o fẹ́ ṣé ká sọ pé torí o fẹ́ o fẹ́ ní tẹ́sì lórí àwọn ìbejì yìí o fẹ́ gbà wọ́n sọ́dọ̀ ṣé ká sọ bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló ṣe jẹ́ ló ṣe màtírìtì ìyá wọn tí ìyá wọn fi kú ni ló ṣe lè ṣàlàyé nǹkan tó pàyà wọn ni. torí àwọn méjèèjì tó ní tó tó tó tó ní àwọn ọmọ méjèèjì yìí èyí ìyá wọn ó ti kú èyí bàbá wọn tó yẹ kó o lọ fi statement ẹnu ẹ fi gbà sílẹ̀ tó jẹ́ pé wọ́n lọ́n wá ń bẹ̀ o ò ṣe kí ni o ò lọ síbẹ̀. tó yẹ kó o ṣe kí ni kó o lọ fi statement ẹnu ẹ kó o lọ fi gbà sílẹ̀ o ò ṣe kí ni o ò lọ síbẹ̀ o wá ń lọ sórí social media kiri o lọ sórí social media kiri o wá ń jẹ́ pé o fẹ́ máa jẹ́ pé káwọn èèyàn máa rí ẹbí relevant person. ìkíní tó kọ́kọ́ kọ rèé oní so cute eh? so cute bàbá ìbejì brothers just send me this the twins picture happy children's Day to both of you ẹ̀yin lẹ máa borí ẹ̀yin lẹ máa borí wọn in Jesus name ṣé wọ́n mọ orúkọ Jésù pè lẹ́nu ẹ Dorcas love both of you ìwọ ò ní nǹkan tó ń pè ní love because ìwọ gógó ò dàgbà pẹ̀lú love. o ò mọ tó ń pè ní love o kàn mọ̀ wípé nǹkan kan wà tó ń pè ní love tó dẹ̀ pé emoji ẹ̀ red ni o kàn mọ̀ wípé ọkàn máa ń lo slang yẹn onífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ ya onífẹ̀ẹ́ wọn onífẹ̀ẹ́ bíi wọn òun ni owó ìyá wọn títí títí tó fi kú ní ìkíá ẹ òun ló ṣe dìnáì ìyá wọn tó ò tiẹ̀ lè dárò ẹ̀ níjọ́ tó kú ó ṣe wá jẹ́ ìsìn ló wá láìkí ọmọ ẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ ń pè é pé kó wá ṣàlàyé òun wí kátikàti bí ẹni tí ẹran bọ́ lọ́wọ́ ẹ̀ thank you just uh, eh, justice for yabeji yes josie brando related mọ̀mídúpẹ́ ládé welcome. ó kọ́kọ́ ní bàbá àbèjì brothers ló sẹ́ǹdì píkṣọ̀ wọn sí ìwọ mi àbí ṣe bí èmi nìyẹn tẹ́yìn bá sọ pé mi. ó tún wá ṣe another one oní the family the family twin cooked ẹ̀wà ìbejì for them to celebrate children's day today àwọn ọmọ wà ní family house wọn where they are enjoy where they enjoy their life posted by admin tí ò bá ṣe pé ó ṣe nǹkan ó ṣe nǹkan ìfura gan ni èwo làbọ̀ máa fi admin sí tí ì bá ṣe pé ó ṣe nǹkan ìkọ̀kọ̀ èwo làbọ̀ máa fi ìwọ ìkànṣó yìí náà ló ń ba déètì eh, àwọn updates ló ń ba déètì àwọn shows ló ń ba déètì wọn. ṣé gbogbo nǹkan tá a wá ń sọ ṣé kò ti wá ń ṣẹlẹ̀ o ò mọ o ò mọ bó ṣe ń pa irọ́ o ò mọ bó ṣe ń fèrèmù rọ kí dẹ̀ ló fà o ò gba tèèyàn mọ́ tiẹ̀ because àwọn tó bá fẹ́ fún ẹ ní irọ́ tó mọ bó ṣe máa pa gan o ò lè gbà sí wọn lẹ́nu o lè ṣe kí ni lè gbà sí wọn lẹ́nu so kí wàá ló wá fẹ́ sọ. So lórí update méjì yìí ó yẹ kó wà shame of your followers and you. Eh? Oh, yes back uh, back to sender to uh, back to sender enjoy their life without their mother does the does the uh, does that make sense yes ẹ ṣe ń rí because òun ti rò pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gbà wọ́n sọ́dọ̀ ó máa ṣe kí ni ó máa adopt wọn ní tó fẹ́ ṣe. àbí ó máa adopt wọn Lizzy warrior mo kí yín so ó fẹ́ adopt àwọn ọmọ yẹn ni tó ń fi stylishly sọ fún wa yẹn. ṣùgbọ́n ibi tó ti máa ọwọ́ tó yẹ pé tó bá dé ọ̀dọ̀ wọn ọlọ́pàá tó ṣàlàyé tọwọ́ ẹ mọ́ tó yẹ everything ó yá àwọn ọmọ ìmúfẹ́ máa kó wọn lọ tó yẹ pé ẹ lọ sọ ní ní station ó gbàbẹ̀ yẹn lọ ó wá ń ṣàlàyé fún wa lórí social media. ẹ̀yin èyẹ bá wa táàgì Nigeria police ní under comment section kọ́ lè máa òun la ṣe sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti tó bá ti ń ṣe ẹ máa kọ́ ọ̀tí ẹ̀ dání òòṣà àbejì ń tì í lọ́wọ́lọ́wọ́ ó ń ṣìṣe lọ́wọ́lọ́wọ́ spirit ìyá àbejì ń gbá lójú gbá lẹ́nu. spirit ìyá àbejì ó ń gba létí ó ń gba nímú. tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni wàá sọ̀rọ̀ láàrin tí ò tí ì pé ten hours bíi twelve hours ọ̀rọ̀ yẹn ò dé papọ̀ mọ́ra wọn. ǹjẹ́ ṣé bàbá àbèjì ṣó lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá àbèjì yes ṣùgbọ́n wọ́n sọ wípé kò mọ nǹkan kan nípa ẹ̀ nígbà tó mọ̀ pé kò mọ nǹkan kan pa ẹ̀ kí ló wá ń ṣàlàyé lórí social media fún gbábi tó wà lọ́nà kó o lọ bá wa mú jáde. àbẹ̀wò làbọ̀rọ̀ wá sórí social media wa máa brag. òun wá brag fún wa lórí social media tó o dẹ̀ ní o òótọ́ lọ́wọ́ tó o sọ pé kí tó o náà gbé òótọ́ lọ́wọ́. Why can't Okete come out? <coughs> no no no no kò discredit eh, ṣẹ́gun báńtẹ́fà eh, no láyò mí ní nǹkan tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ sọ yẹn kò mean ní but bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nínú fracas nìyẹn ṣé ìgbà tí ìgbà tí kí lórúkọ àwọn èèyàn tó kúrò nínú ewé tó bọ́ sínú odó tó bọ́ sínú kinní kan ṣe bó máa ní nǹkan kan tó ṣe fúnra wọn so bí ìyẹn eh, ẹni tó point kinní ẹ jáde òun làwọn máa sọ pé kọ́ máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ So he shows ṣótiyé kọ́ máa irú nǹkan yẹn kọ́ máa fi máa fi bíi distraction ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn. wọ́n flag wa ni sean flag wa ni ẹ̀hẹ́ ó ti yé ó ti yé ṣẹ́gun bá ń tẹ́fà ó ti yé ṣó ti yé yín kò sí pé wọ́n discredit eh, ẹnìkan ló pè ẹnìkan ló pè wọlé tó wá sọ wípé pé kí n máa pé ká máa dúpẹ́ lọ́wọ́ Lizzy ń pé àdàbí promax ẹ̀ ló tì mí kúrò wọn á nínú àdàbí promax Lizzy ó ṣiṣẹ́ ní ọ̀nà tó fi fẹ́ but kò ṣiṣẹ́ pé tèmi because ó ní nǹkan kan tó jọ kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ Lizzy là ń fà ń gbà yẹn ọ̀rọ̀ àǹtí mo pé lọ́lá àti òun àtàlùjọ òun ni tó ṣẹlẹ̀ nígbà tí mo fi kúrò tó fi di pé so kò ń ṣe ń pé kinní so n tá n fà nìyẹn so mo dey understand mo rí pé ti understand nǹkan tá n sọ kò ṣe pé a fi discredit or layo discredit nǹkan àdàbí so nǹkan tá n sọ lọ okú ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí ìyá wọn tí ìyá wọn ò tí ì wọlẹ̀ tí ìyá wọn tí ò tí ì wọ inú ilẹ̀ onú okó wọn onú ń celebrate wọn good morning ma madam olúṣọlá yusuf ẹ káàárọ̀ mà ẹ wo update tí Dorkas thank you for understanding me ah, ẹyin ẹyin warriors ẹ wà ẹ mo wí pé ẹ ẹ mature dáadáa ẹ mature so torí ẹlòmíràn lè máa overthinking ẹ yes ẹ wo nǹkan tí ẹ wo nǹkan tí Dorkas láàrin kò tí ì pé twenty four hours tó ṣe update bíi méjèèjì yìí Nigeria police ǹjẹ́ ṣé kinní yìí ǹjẹ́ ṣó tálì mọ́ra wọn lásán pẹ̀lú àwọn nǹkan tá a ti ń sọ fún yín tipẹ́tipẹ́ wípé ẹni yìí ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó bá sọ kalẹ̀ àfi kẹ́ ẹ ṣọ́ra. wípé tí ẹni yìí tó bá sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ kalẹ̀ àfi kẹ́ ẹ ṣọ́ra. tá a bá ti sọ̀rọ̀ wípé ah, ah, eh, nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tẹ́ ẹ bá sọ pé irọ́ là ń pa ṣé irọ́ náà tún lé léyìí ṣé kò yẹ kí gbogbo wa ti rí wípé ah, ó ní nǹkan tí dọ̀kásì ń kọ́fà ni. ṣe ẹ ti rí wípé nígbà tá a fún wọn ní information mọ́ ṣe rí pé òun gan ò rí nǹkan kan pass òun gan ló tún wá ń fà wá ní information sìn òun gan ló tún wá ń fún àwa ní àṣírí àwọn nǹkan tó pamọ́ ṣe rí i pé ìbejì tá a sọ pé àárí ṣe rí i pé wọ́n ń gbé jáde wọ́n ń gbé wọn jáde àwọn ìbejì tá a sọ pé àárí o kò ní ọpọlọ. kò ní kíní kan tó ń pè ní ọpọlọ because tó bá ní ọpọlọ ni kò ní wo kò ní wo irú update yìí kó nóun fẹ́ wá ṣe é kò ní wo irú update yìí kó ní òun fẹ́ wá ṣe irú update yìí. Dorcas gba Àbújá lọ lọ ṣàlàyé fún àwọn ìjọba nǹkan tó ṣẹlẹ̀ sí fámílì yìí. lọ ṣàlàyé fún àwọn ìjọba ohun tó ṣẹlẹ̀ sí ẹbí yìí abúkànrò wípé gbogbo àwọn èèyàn kàn máa máa wò ni. a ní wo àwọn tó fẹ́ bẹ́ẹ̀ ṣe ṣó náà tọ́hún náà bá ríru eléyìí ń sìn báwo lọ́ọ́ ìfẹ́ dìfẹ́ǹdì ẹ̀. àwọn tó fẹ́ bẹ́ẹ̀ ṣe ṣó tọ́ bá rí irú eléyìí ẹjọ́ báwo lọ́ọ́ ṣe fẹ́ dìfẹ́ǹdì irú eléyìí. ṣe rí i pé ó ṣòro láti dìfẹ́ǹdì. ṣáàṣì wà ń bẹ̀ báyìí á ń bọ̀ ń bọ̀. ṣáàṣì wà ń bẹ̀ ẹ bá a yẹ̀ wò. ẹ bá mi comment bóyá a ṣì wà ń bẹ̀ ẹ bá mi comment so ẹ má jẹ́ ká fi àwíjàre kítọ́ wá tán lẹ́nu ṣáà wà ẹ bá wa comment tá a bá ṣì wà ń bẹ̀ ní ìmọ̀ bí ṣe wà ń bẹ̀ because Dorcas ò ní ìsinmi ìwọ gan mọ̀ pé ò ní sinmi o kàn ń wá bóyá ó máa jọra wọn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń tì kí tó fi ń ṣe kiri kiri òun wò pé kó o bẹ̀rẹ̀ sí post àwọn nǹkan nǹkan tó dẹ̀ ń post kẹ̀dẹ̀rẹ̀ òun fún wa ní òun fún wa ní àwọn nǹkan tá a need òun fún wa ní àwọn nǹkan tá a ṣe kí ni òun fún wa ní nǹkan tá a need. tí ò bá ń ṣe pé nǹkan tá a nídìí ni irú update tó gbé jáde yìí fúnra ara ẹ náà ló gbé kan jáde ìkíní tó gbé jáde pé ó tiẹ̀ sọ̀rọ̀ nípa àwọn twins gan lásán gòbé ni fún ẹ lọ́wọ́ tó sọ wípé o ò sí pẹ̀lú wọn mọ́ tipẹ́tipẹ́ ṣe rí wípé nísìnyí ẹ wá rí wípé ṣe wá rí wípé ẹ̀gbọ́n bàbá àbèjì òun náà ní nǹkan kan láti sọ ṣe ti rí pé ó ní nǹkan kan láti sọ ìgbà tá a sọ wípé bàbá àbèjì ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n òun mú oògùn kan wá o ìyá àbèjì lò movement tí ìyá àbèjì dẹ̀ lògùn yẹn àtìgbà yẹn ni kò ti fi bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ àtìgbà yẹn ni kò ti fi bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ movement yẹn gan-an ni kò lè sọ̀rọ̀ rárá. ṣùgbọ́n ọjọ́ tó máa jáde láyé ọ̀nù fún ẹ ìfù gan ìgbà tí láti ìgbà tí ó ti lè sọ̀rọ̀ yẹn ọ máa ń gbé ọ máa ń gbé lọ́wọ́ ẹ ní ṣùgbọ́n ìjọ tó máa jáde láyé yẹn ìjọ yẹn wọ́n ló dìde pé òun lòún fẹ́ wẹ̀ fún ara òun so ibo ni ẹ̀gbọ́n bàbá àbèjì ti lọ mọ oògùn wá dókítà wo ló describe oògùn fún ṣé wọ́n ṣe test fún ìyá àbèjì kan tó mọ oògùn wá fún hospital wo lọ gbé lọ ìgbà tó tún wáá kú tán police report wo lọ fi gbé lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n ó fi gbogbo yẹn sílẹ̀ níwọ̀n tó sọ pé òun jẹ́ ìjà kìíní fún yàn ṣe bó yẹ kó o ja ìjà fún aláìléèyàn ni tó bá yẹ pé gẹ́gẹ́ bó ṣe ń pera ẹ̀. gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wípé o máa ń jà fún ẹni tí ò bá ṣe kíni ẹni tí ò bá nágbára. ṣùgbọ́n òun ní bàbá wọn ò ṣe nǹkan kan. hello oní bàbá wọn o ní kò ṣe nǹkan kan báwo ló ṣe mọ̀ ọ̀nà ọmọ ẹlẹ́fọ̀ọ́ o ó ní o ó ní ẹ̀fọ́ tèmi kì í ṣe tẹ́lẹ̀kìtì ṣé o ti invite o ti bá bàbá àbejì sọ̀rọ̀ one on one tí ìbá ń ṣe wípé ìwọ àti bàbá àbejì ń sọ̀rọ̀ ní ọjọ́ tí ìyá àbejì kú ṣó o bá bàbá àbejì sọ̀rọ̀ àbó bá bàbá àbejì sọ̀rọ̀ kí ni àwọn nǹkan tó bá bàbá àbejì sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kó gbogbo ẹ̀ ló ti mọ̀ pọ́n ọlọ́pàá ti rí traces ni ò jẹ́ kó lè lọ sí Àbújá gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kó ṣe bá ń sọ wípé ṣe bí olóyè olóyè tó bá jẹ olóyè láàrin ìlú tí anything bá ṣẹlẹ̀ kò yẹ kó lè sọ pé òun sá fọlọ́pàá kò yẹ kó lè sọ pé òun fẹ́ sá fọlọ́pàá tọlọ́pàá bá yìn fáì tiẹ̀ ó yẹ kó o lè ṣe kí ó yẹ kó o lè lọ ni ó yẹ kó o lè ṣe kí ni ó yẹ kó o lè lọ torí police ọ̀rẹ́ ará ìlú la pè wọ́n kí ló wá mú ẹ tó wá fi ń sá sí kọ́nà o fẹ́ gba o fẹ́ o fẹ́ jẹ́ kí àwọn ọ̀bejì wà ní ìkíá ẹ o fẹ́ gba àwọn ọ̀bejì sọ́dọ̀ ṣùgbọ́n o kórìíra ìyá wọn títí ìyá wọn fi kú. bàbá àbejì ní ìyá òwò òun ó ní ó sọ́fà kú ni ó ní ó jẹ ìrora kú ni kí lẹ fi ṣe lọ́ńdà NGO ẹ. ó ní olè òní jàgbà kó má ṣe lójú fìrí bí èèyàn bá tiẹ̀ máa kó àgbà pé èèyàn ń kú lóòótọ́ at least kò ń ṣe pé ẹ̀ẹ̀kan ṣo ni ìyá àbèjì fòkù agbọ́ wípé síìkì kú ni láti bí abẹ́ ọdún bíi ọdún kan tẹ́ ẹ ti gbalé fún ló ti síìkì ọ̀nà gbé sickness wọnú ilé yẹn ni ǹjẹ́ ṣé o ti arrange kọ́ lọ sí hospital rárá ǹjẹ́ ṣé kì í ṣe pé orúkọ ẹ̀ tó fi ń gbowó lórí social media ò tiẹ̀ fi dìlífà nkankan fún un. àwọn wo ló wá ń tàn yẹn jẹ tọ́nà wọn ń dìfẹ́ǹdì aburú àwọn wo lẹjọ́ ń tanra yín tẹjọ́ ń gbéra yín ní kọ̀ǹdíṣàn owó wèrè wo ló wá ń pín kiri tó ní kó máa fi dìfẹ́ǹdì ẹ àwọn òwe aláròye àwọn kinní kan tó ń lọ kówó fún ó kàn ń tanra ẹ jẹ nìyí. ó kàn ń ṣe kí ni ó kàn ń tanra ẹ jẹ ni. èèyàn kúkò ìwọlẹ̀ o wá kẹ́kẹ́ wá solution sí ìwọ́dẹ̀ lọ́n retí làbújá o dẹ̀ ń sọ wípé àwọn kan tó ti bàbá ẹ̀ mọ́lé lórí nǹkan tí o mọ̀. àbí kí ló ṣe torí kí ló ṣe declare wanted ṣùgbọ́n o ò níran fi sítòkè yẹn wípé admin náà tún ni torí iṣẹ́ yẹn á já ń bẹ̀ yẹn because tó bá sọ pé ló sẹ̀ǹdì ẹ̀ sí ẹ àbí ta ló tún sẹ̀ǹdì ẹ̀ bó ṣe fẹ́ twist ọ̀rọ̀ godfather tó kọ gf tó fẹ́ pè ní girlfriend <laughs> nígbà tó bú godfather sínú gini tó fẹ́ pè tó fẹ́ pè that man tó fẹ́ pè ní girlfriend ni o ti kọ that man torí ó lè fẹ́ change ẹ̀ nígbà tó fẹ́ bú godfather tó ní èṣù ní màá yẹn tó ní that man is evil so o ti kọ eh, <laughs> man ṣé wàá tó wá kọ because dama kọ gf yẹn so o fẹ́ ni girlfriend ni ẹ̀rí <laughs> pé ẹ̀rí pé orí ẹ̀ ti gbálẹ̀ ṣé ẹ̀rí pé orí ti gbálẹ̀ because èmi ò dìé mú ní ìgúnpá mo dìé mú lọ́rùn ọwọ́ ni because nǹkan tó sì ń torí ẹ̀ tó sì ń torí ẹ̀ wá tó sì ń torí ẹ̀ wá ẹ̀ òun ni mátà àwọn ìyá àbejì yìí still náà ó sì wà ní ìkíá ẹ̀ kí ni nǹkan tó fẹ́ fi àwọn ọmọ yẹn rọ kí ni tó fẹ́ fi wọ́n ṣe ní ìwọ tó jẹ́ pé sympathy kankan ò sí fún ẹ fún ìyá wọn nígbà tí ìyá wọn kú. <laughs> sympathy kankan kékeré báyìí kò sí fún ẹ ní ìgbà tí ìyá wọn kú. o ò bá ìdílé wọn o ò bá wọn dárò kàkà kó bá ìdílé wọn dárò ìṣe ló tún ń threatening ìdílé wọn ìṣe ló tún ń fi ọlọ́pàá fi threatening ẹ̀gbọ́n ìyá àbejì ò wá mú ẹ̀jẹ̀ wọn àbó mọ̀ pé àwọn ọmọ yẹn tó bá máa sọ pé ibi tó ṣì bìlọ́ǹgì sí ọ̀dọ̀ ya wọn ni ìdílé ìyá lọ́sì bìlọ́ǹgì sí gbogbo ìtò ń ṣe yẹn ò fẹ́ kọ́ wọn ọlọ́pàá lè rí kọ́ lè sọ pé ibìkan ni kọ́ wọn ọmọ yẹn láǹdì sí wàá rí ibi tó máa já sí. Si